Timoti kínní orí kẹfà. Àwọn tí wọ́n wà lábẹ́ àjàgà ẹrú ní láti rí i pé wọ́n ń bu ọlá fún àwọn ọ̀gá wọn ní ọ̀nà gbogbo kí àwọn ènìyàn má bàa sọ̀rọ̀ ìsáátá sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ onígbàgbọ́. Àwọn ẹrú tí wọ́n ní ọ̀gá onígbàgbọ́ kò gbọ́dọ̀ sọ ara wọn di ẹgbẹ́ ọ̀gá wọn. Wọn ìbáà jẹ́ ará nínú Kristi. Kàkà bẹ́ẹ̀, wọ́n ní láti sin ìwọ̀n taratara. Tara nítorí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún jẹ́ arákùnrin nínú ìgbàgbọ́ àti ìfẹ́. àwọn nǹkan wọ̀nyí ni kí o máa fi kọ́ àwọn ènìyàn kí o sì máa fi gbà wọ́n níyànjú. bí ẹnìkan bá ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ mìíràn tí kò mọ ẹ̀kọ́ tí ó yè ẹ̀kọ́ ti olúwa wa jésù kristi àti ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pé ìgbéraga ti sọ irú ẹni bẹ́ẹ̀ di aṣiwèrè kò sì mọ nǹkan kan. kan irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ràn láti máa ṣe òfin tó tó ọ̀ràn àti ìyàn jíjà àwọn ohun tí ó mú owú jíjẹ ìjà ìsọkúsọ ìfura burúkú àti àríyànjiyàn wá nǹkan wọ̀nyí wọ́pọ̀ láàrin àwọn tí orí wọn ti kú tí wọ́n ti yapa kúrò ní ọ̀nà òtítọ́ wọ́n rò pé nítorí èrè ni ènìyàn fi ń ṣe ẹ̀sìn òtítọ́ ni pé èrè ńlá wà nínú jíjẹ́ olùfọkànsìn tí ènìyàn bá ní ìtẹ́lọ́rùn nítorí a kò mú ohunkóhun wá sínú ayé bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun kúrò nínú rẹ̀ bí a bá ti ní oúnjẹ àti aṣọ kí a ní ìtẹ́lọ́rùn pẹ̀lú wọn àwọn tí wọ́n ń fẹ́ di ọlọ́rọ̀ a máa ṣubú sínú ìdánwò tàkútí a sì mú wọn wọn a máa lépa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò mú ọgbọ́n wá àti àwọn nǹkan tí ó lè pa ènìyàn lára irú nǹkan tí ó ti mú kí àwọn mìíràn jìn sínú ọ̀fìn ikú àti ìparun ìfẹ́ owó ni ìpìlẹ̀ gbogbo nǹkan burúkú èyí ni àwọn mìíràn ń lépa tí wọ́n fi ṣìnà kúrò nínú ìgbàgbọ́ tí wọ́n sì fi ọwọ́ ara wọn fa ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ fún ara wọn ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí máa lépa òdodo àti ìfọkànsìn Ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ Farada àti ìwà pẹ̀lẹ́ máa ja ìjà rere ti gbàgbọ́ di ìyè àìnípẹ̀kun mú ohun tí ọlọ́run pè ọ́ fún nìyí òun sì ni ẹ̀rí rere tí o fi ẹnu ara rẹ jẹ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí mo pa á láṣẹ fún ọ níwájú ọlọ́run tí ó fi ẹ̀mí sínú gbogbo ohun alààyè àti níwájú kristi jésù tí òun náà jẹ́rìí rere níwájú pọ́ńtù pílátù pé kí o mú gbogbo àṣẹ tí o ti gbàṣẹ láìsí àléébù àti láìsí ẹ̀gàn títí olúwa wa jésù kristi yóò fi farahàn ọlọ́run yóò mú ìfihàn yìí wá ní àkókò tí ó bá wù ú òun ni aláṣẹ kan ṣoṣo ọba àwọn ọba àti olúwa àwọn olúwa òun nìkan tí kì í kú tí ó ń gbé inú ìmọ́lẹ̀ tí ènìyàn kò lè sún mọ́ tí ẹnikẹ́ni kò rí rí tí ènìyàn kò tilẹ̀ lè rí tirẹ̀ ni ọlá àti agbára tí kò lópin. Àmín. Mo pa á láṣẹ fún àwọn ọlọ́rọ̀ ayé yìí pé kí wọ́n má ṣe ní ọkàn gíga. Bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbára lé ọrọ̀ tí kò lágbẹ́kẹ̀lé. Ṣùgbọ́n kí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ó ń fún wa ní gbogbo ọrọ̀ fún ìgbádùn wa. Kí wọ́n máa ṣe rere. Kí wọ́n jẹ́ ọlọ́rọ̀ nínú iṣẹ́ rere. Kí wọ́n fẹ́ràn láti máa ṣe ọrẹ àti láti máa mú nínú ohun ìní wọn fún àwọn ẹlòmíràn kí wọ́n lè ní ìṣúra fún ara wọn tí yóò jẹ́ ìpìlẹ̀ rere fún ẹ̀yìn ọ̀la kí ọwọ́ wọn lè tẹ ìyè tòótọ́ Tímótì mi ọ̀wọ́n pa ìṣúra tí a fi fún ọ mọ́ di etí rẹ sí àwọn ọ̀rọ̀ jatijati tí kò ṣeni ní àǹfààní àti àwọn ọ̀rọ̀ tí àwọn kan ń ṣìpè ní ọ̀rọ̀ ọgbọ́n àṣìpè ni nítorí pé wọ́n kún fún àwọn ẹ̀kọ́ tí ó lòdì sí ara wọn àwọn mìíràn tí wọ́n tẹ̀lé irú ọ̀nà yìí ti ṣìnà kúrò nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín.